ojúmọ́ kan àrà kan èrè kan iṣẹ́ kan olúwa olúwa wa orúkọ rẹ ti ní ìtò gbogbo ayé ìwọ ni ìmọ́lẹ̀ àti ìgbàlà wa ìwọ ni àpáta ìsádi wa ìwọ lánàá ìwọ lónìí ìwọ lọ́la ìwọ títí ayérayé ìwọ nìkan la máa fi ọpẹ́ ìyìn ọlá fún a tún ti balẹ̀ gùdẹ̀ sórí ètò lónìí ètò bó ṣe ń lọ ẹyẹ ò kí ń fi ìyẹ́ kan fò mi ò dá wá o orúkọ tèmi ò yí padà Démọ́lá Sànyàolú Láìdé bẹ́ẹ̀ ni èmi láìdé náà mo kí gbogbo ilé mo rí i pé démọ́lá ẹ̀ wọ́n ní sáàmù ló fi wọlé lónìí ó dàbí ẹni pé <laughs> chọ́ọ̀chì ló gbàdé mí lẹ́ni èmi náà fi sáàmù wọlé torí téèyàn bá tẹ́ ò bá ṣe nǹkan tó dáa ó yẹ kéèyàn náà tún kéèyàn náà kà ń kó àkóòdì tó dáa ni mo fẹ́ kó ẹ orú sáàmù tó káyọ̀ lẹ́gbìn náà máa wá kà máa ní olúwa olúwa orúkọ rẹ ti ní ìtòní gbogbo ayé ọlọ́run tó gbé ògo rẹ̀ kárí àwọn ọ̀run láti ọ̀rọ̀ ọmọ ọwọ́ àti ọmọ ọmú ta níta bá ní ká máa kà lọ ọ̀rọ̀ pọ̀ ń hmm, bẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú olúwa náà ló ṣọ́ wa di wákàtí àti ọ̀wọ̀ yìí a ní akú dédé wòyí gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa pátápátá lé lóko àti lọ́nà odò ẹ̀yà aráàlú òyìnbó lọ́hùn àmọ́ bóyá àárọ̀ ni bóyá òrùlẹ̀ wà ẹ̀ bóyá ẹ̀ka alẹ́ àbí ó dàárọ̀ la fẹ́ sọ ẹ̀ ṣùgbọ́n káàsán ni ẹ àkú dédé wòyí lágbára Èdùmàrè ara òní níwá o lórí ètò bó ṣe lọ náà láwà Ọláìdé Johnson lórúkọ tèmi. ẹ a ṣe bẹ̀rẹ̀ ni o à ń mẹyẹbọ lápò ọ̀rọ̀ wa lónìí hmm, ó lékè nkà. Mm, ó lékè nkà ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn náà ojú ṣùnùkùn la máa <laughs> fi wò. sẹ̀yìn ara lé ẹ múra láti fi ojú bá wa wo ọ̀rọ̀ ṣùnùkùn ìní o bó ṣe ń lọ lètò Mike rumaka. ó yá gbé sókè. station with the best, best, best, best, best music. Best music. I love the I music. Love the music. Best music. BCP Radio. bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ bó ṣe ń lọ lórí BCP radio lẹ ti máa mọ bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ ládùúgbò yín báwo ló ṣe ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ kàn sí wa lórí ètò bó ṣe ń lọ tùǹgbà ẹ máa gbádùn ètò náà bó ṣe ń lọ bó ṣe ń lọ lórí BCP Radio ní ọjọ́ Friday ní aago mẹ́ta sí aago mẹ́rin bó ṣe ń lọ lètò BCP Radio ẹ bá wa pàdé. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí òní lọ́jọ́ friday àwọn èèyàn wa ńlárúbá ń pè ní ọjọ́ jímọ̀ jímọ̀ olóyin olóyin mo dẹ̀ ní a máa ń tọ́ka a máa ń pa nǹkan jẹ ní láti friday wọ sunday. ẹ àwọn àwọn olóyìnbó gan sọ pé thank god is friday. thank god is friday. ẹ ọjọ́ jímọ̀ <laughs> ọjọ́ friday ọjọ́ ẹtì nílẹ̀ yorùbá <laughs> ọjọ́ ẹtì ọ̀la lọ́jọ́ àbámẹ́ta ṣùgbọ́n wíkẹ̀ndì ti bẹ̀rẹ̀ látẹ̀dí lọ. ó ti bẹ̀rẹ̀ àfájì ni o lẹ́kọ̀ọ́ lé lẹ́kọ̀ọ́ kò sí kò sí rìndìnrìndìn <laughs> lọ́jọ́ monday ni ò sí rìndìnrìndìn ṣùgbọ́n lọ́jọ́ friday friday àfàájì ah, ah, unlimited ni <laughs> bó ṣe ń lọ lètò lónìí lórí ètò bó ṣe ń lọ nítorí àkókò wa ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé plus two three four eight one seven six nine eight two five one zero plus two three four eight one seven six nine eight two five one zero a ti ń ṣètò bẹ́ẹ̀ ṣe máa gbé ètò yìí ní ẹ̀yìn ìgbà lẹ́yìn tí a bá ṣe ètò tán táwọn olóyìnbó ń pè ní podcast torí ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ alágàdúrà alágàjókòó náà bákan náà so ama, a ti ń ṣe ètò bí gbogbo ètò yìí ṣe máa ma lọ sórí afẹ́fẹ́ tẹ́ máa ma gbọ́ tẹ́ máa rí gbọ́ tẹ́ bá sí lórí bẹ́ẹ̀ tún ṣe lè tún gbọ́ ẹ tún tún gbọ́ lẹ́ẹ̀kan sí lónìí ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò ọ̀rọ̀ ṣùnùkùn ní ètò sí ọmọ bíbí táwọn olóyìnbó ń pè ní family planning àwọn kan á ní ó dáa àwọn kan á ní kò dáa ṣé ó dáa ṣé kò dáa hmm. kí nìdí tó fi dáa kí nìdí tí ò fi dáa hmm, ètò ọmọ bíbí hmm láìdé ẹ̀yin tẹ́jọ́ bìnrin ìfètò sọmọ bíbí. ẹ bọ́ atọkùnrin àtobìnrin náà àjọ wà nù ẹ̀ nítorí pé obìnrin ò lè dá oyún ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí tiẹ̀ ló kí ló wọ́n ní ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí hmm. ẹ̀bùn pàtàkì ní lóòótọ́ gbogbo èèyàn ló sì fẹ́ ní. ẹlòmíì náà fẹ́ ní ẹlòmíì ò wọ́rí o pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe ará apá ìsàlẹ̀ wa lọ́dọ̀ mi hmm. nílùú òyìnbó lọ́hùn kò fi bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn náà wọn kò yán ọmọ kéré láwùjọ wọn Eh, kókó wá ní kí ló fa kí ni ìfètòsọ́mọ bíbí gan a lè sọ pé ìfètòsọ́mọ bíbí jẹ́ fífi eh, pípa àlà sáàárín oyè ọmọ téèyàn fẹ́ bí gbà bóyá ọmọ yìí ọmọ márùn-ún ni mo fẹ́ bí o ọmọ mẹ́jọ ni o ọmọ méjì ni o ọ̀tọ̀ ni pé kéèyàn sọ pé òun fẹ́ ní iye ọmọ báyìí ọ̀tọ̀ ni pé ó fẹ́ mọ iye ọdún tó yẹ kó wà àlàfo tó yẹ kó wà àlà. a máa gbìyànjú a sì máa gbìyànjú lórí ètò láti gbé onímọ̀ ìlera <laughs> tó máa sọ̀rọ̀ nípa tó máa sọ̀rọ̀ nípa ẹ̀ eh, àwọn ètò wo gan ló dáa tí wọ́n máa fẹ́ ṣe ètò ọmọ bíbí wọ́n ń lo rọ́bà ìdáàbòbò wọ́n ń lo eh, eh, abẹ́rẹ́ àwọn kan ń lo oríṣiríṣi ni. ó tó di pé wọ́n tiẹ̀ tó dóyẹ́ orí rọ́bà ìdáàbòbò ṣe gbàṣàwò yìí a jẹ́ èfètò sọmọ bíbí ó yẹ kó wáyé láàárín ọkùnrin àti obìnrin torí ọkọ àti ìyàwó kọjọ fi mọ̀ṣọ̀ kan kọjọ kọ́kọ́ fi mọ̀ṣọ̀ kan pé ṣé a fẹ́ ṣe ìfètò òkè ká tó di pé a fẹ́ ìṣègbéyàwó ọmọ mélòó láti ẹ̀jọ́ fẹ́ bí mm. mélòó lóhùn wá bí ẹlòmíì ọwọ́ ti jọ fún ti jọ ní ìpinnu pé ọmọ mẹ́ta làwọn máa bí o àdèfé àdèfé bíjọ ọmọ mẹ́rin lọ ó máa ń wá bẹ́ẹ̀ mm. ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ó wù wọ́n láti fi ètò sọmọ bíbí nígbà mi pé mẹ́ta tá a ti jọ sọ yìí òun náà ni ṣùgbọ́n gbà mí ọmọ mẹ́ta yóò lè jẹ ọkùnrin gbogbo mẹ́tẹ̀ẹ̀ta jọ ọkùnrin. wọn wá ní à ah, kí àjáwá ní lóbìnrin ni ah, bí a tún gbìyànjú. ẹjọ ọkọ mi olówó mi tọ́lọ́mọ fẹ́ fi àjùlọ tọ́lọ́mọ fẹ́ fi àjùlọ hàn wọ́n nígbà tó máa láwọn fẹ́ fi gbìyànjú yẹn kó tó wá lọ bí bèjì kó tó wá jọkùnrin. ọkùnrin ní méjèèjì tẹni <laughs> kó kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti gbọ́dọ̀ gbọ́dọ̀ jọ ti ní ìpinnu yẹn láàrin ọkọ àtìyàwó pé tó pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ta ọkọ bí obìnrin náà jẹ́ ibẹ̀ náà la máa dúró mọ́ o wọ́n pé ibẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọkùnrin ló jẹ́ bájọba ṣe fi àdàgbẹ́ ètò rọ̀ síbẹ̀ nìyẹn o. àwọn míì gan tiẹ̀ wà wọ́n lè ti pinnu pé a fẹ́ bí ju ọmọ mẹ́ta lọ ṣùgbọ́n kí kí náà ń pè é náà kí nǹkan tó tiẹ̀ lò fún ìdáàbòbò pé káwọn má bàa bímọ kó lọ yíwọ́ bẹ́ẹ̀ ni ó máa ń wáyé bẹ́ẹ̀ nígbà hmm. míì tá a jẹ́ tá ti ṣègbéyàwó gbogbo àná a máa sábà ní irú nǹkan báyìí máa ń sábà ṣẹlẹ̀ nínú ìdílé mi hmm. àwọn dókítà pàápàá náà àwọn náà wọn wọn kò yọ pé ó lé òṣèṣe kí irú nǹkan bẹ́ẹ̀ kó da kí oògùn yẹn máa ṣiṣẹ́ nígbà kan torí gbà mí àwọn kan tiẹ̀ fi rí ṣe yẹ̀yẹ́ nígbà kan wọ́n lọ́mọ kan wọn náà nà lọ́sibítù wọ́n ní ó ṣàrẹ́rẹ́ mọ́ tó yẹ kó ké mọ́ tán bí tó yẹ kó ké ṣe ló rẹ́rìn ǹjẹ́ kí ló dé wọ́n ṣàdìpó fún ọwọ́ ọ̀tún ẹ̀ ṣàfún pọ̀ tán máa la owó yẹn báyìí gbogbo oògùn tó wà nínú ọwọ́ yìí. oògùn tí yẹn ti kó jẹ. wọ́n sọ pé no weapon fashion against me shall prosper. ee à ń bọ̀ àìtí station with the best, best, best, best music. Best music. I love the music. Love the music. Best music. BCB Radio. ẹ káàbọ̀ padà. <laughs> bó ṣe ń lọ lètò ìfètò sọmọ bíbí ṣé ó dáa tàbí kò dáa ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé plus two three four eight one seven six nine eight two five one zero plus two three four eight one seven six nine eight two five one zero lórí ètò à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni à ń bọ̀rọ̀ lọ à ń bọ̀rọ̀ bọ̀ ẹni bá mhm. balẹ̀ ló bá kú à ń bá bọ̀ ni abẹ́gbọ́n mo sọ lẹ́ẹ̀kan yí pé pàápàá ta ti ṣègbéyàwó mhm. ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni oníkálukú ní lórí ọ̀rọ̀ ìfètòsọ́mọ bíbí yìí lẹ́yìn ìgbà tí ọkọ àti ẹ̀ bá ṣe jọ fìmọ̀ ṣọ̀kan pé àjọ iye ọmọ báyìí lájọ fẹ́ ní kò gbọdọ̀ gbúdọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà míì tó jẹ́ pé bóyá oògùn ló jáwọ́ bóyá àbá náà ló fọ́n ọ̀rìn tó pé kinní kan kinní lè ṣe. àbíkó jẹ́ pé òtútù kan dèdè mú nígbà kan tọ́ọ̀ tẹ̀ lo ìdáàbòbò tọ́ọ̀ wákàn yìí lo àwọn ní ṣòfò tó yẹ <laughs> irú àsìkò tó jò rọ̀ báyìí yẹ tó yẹ tẹ pọ̀ jù rà yẹn ọmọ ọmọ àwùsùkò yẹn máa sábà pọ̀ sí. <laughs> àwọn àwọn àfin. káwọ́ nínú ètò ìpètò sọ̀rọ̀ bíbí yìí a rí i pé bí a ṣe kò sí nǹkan tó wà láyé iná tó wà tó ní àǹfààní tí kò ní àléébù gbogbo ẹ̀ náà ló ní àǹfààní ló sì ní àléébù ṣùgbọ́n nínú ìfojúsùn tèmi mo rí i pé àǹfààní tó wà nínú ìfòsọmọ bíbí ó pọ̀ ju àléébù tó wà nínú ẹ̀ lọ hmm. níwọ̀n ìgbà tó jẹ́ pé obìnrin pàápàá ọkùnrin bí obìnrin ṣe ń ṣe ìfòsọmọ ọmọ bíbí náà lọkùnrin ń ṣe o torí mo ti rí ayé tó sọ pé ẹ ó lóun ní ọ̀rẹ́ obìnrin àbí kinní kan ó sọ pé ó gbóyún ọmọ sọ pé ẹ oyún kẹ gbogbo àtọwú kò tiẹ̀ sí nǹkan tó dàbí ọmọ ń bẹ̀ rárá kò tiẹ̀ sẹ́yìn ń bẹ̀ hmm. Hmm. débi tó máa dọmọ pé kò sí bó ṣe fẹ́ rí bẹ́ẹ̀ ọbọ̀kùnrin ṣe bí obìnrin ṣe ń ṣe ìfètòsọ́wọ́ bíbí òun náà ni ọkùnrin náà ń ṣe bí ọkùnrin ṣe ní rọ́bà ìdáàbòbò òun náà ni obìnrin náà ní rọ́bà ìdáàbòbò ní ọlọ́kọ̀ òjọ̀kọ̀ oríṣiríṣi ètò ni àwọn dókítà wa gbé kalẹ̀ a sì máa gbé àwọn onímọ̀ ẹ̀ ọ̀jìnlẹ̀ lórí ọ̀rọ̀ yìí wá gangan tí wọ́n á ṣàlàyé fún wa torí pé oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà èmi ìwọ̀n á sọ pé tábìlẹ̀tì ìyẹn eh, oníkóró wa ní kéèyàn sọ sẹ́nu lójoojúmọ́ lójoojúmọ́ wa ìmí abẹ́rẹ́ iná máa ní kéèyàn gbà ìmí ìwọ wọn ni wọ́n ti ní bí nǹkan bóyá bí yánnú máa fi ṣe oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà tí wọ́n fi ṣe ṣùgbọ́n mú gábò sọ fún wa pé àǹfààní kúrò wà nínú ìfètòsọ́wọ́ bíbí ó ní àléébù lótọ̀ ṣùgbọ́n àléébù tó wà ń bẹ̀ kò tó nǹkan nítorí pé téèyàn bá tiẹ̀ téèyàn bá tiẹ̀ kọ́ téèyàn sọ pé òfin ẹ̀ fi ètòsọ́wọ́ bíbí gan àpò ẹ̀ ló máa kọ àti bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí á wò yí pé kò gbúdọ̀ ṣe ẹkùn kan tó ti àṣẹlẹ̀ dá ẹdín mọ́lá ìwò tí ẹ̀rí kankan ni pé ẹ ò rí pé àwọn tó dàbẹ̀ ni pé ọwọ́ wọn ò fi bẹ́ẹ̀ gòkè dáadáa àwọn ni wọ́n tún máa ń bímọ ju àwọn olówó gan lọ. ẹ nǹkan jẹ́ ká wá tún fi ọ̀rọ̀ ẹ̀sìn sí níbi tó gbé ọ̀rọ̀ lọ yẹn àwọn tí ọwọ́ wọn ò gbé pẹ́ẹ́lí jù yẹn àwọn ló dàbí pé wọ́n máa ń lọ sí ilé ìjọsìn jù nígbà tó ń bá dẹ̀ lọ ilé ìjọsìn àwọn tó jẹ́ olórí wọn nínú ilé ìjọsìn máa sọ pé ah kò dáa kí wọ́n máa kí wọ́n fètò sọmọ bíbí tó ká máa bí sí pé ká pọ̀ ojúgbàgbà ká máa gbáyìn lórí ilẹ̀ pé nǹkan tọ́mọ máa jẹ wọ́n ló máa mú wá látọ̀run èmi ò wá mọ̀ o bóyá àwọn ọmọ tí wọ́n bí gbà tó ń bọ̀ wọ́n di dọ́là <laughs> dání. ẹ nǹkan tó tiẹ̀ wá ń bẹ̀ ni pé lóòótọ́ ọlọ́run ti fún gbogbo wa ní ọgbọ́n ìmọ̀ àti òye láti fi gbé ìgbé ayé wa gbogbo ọ̀nà tá a máa gbà pátápátá ọlọ́run ti tò ọlọ́run tá à ń sìn ọlọ́run ètò ni torí pé kó tó kọ́lọ́run tó ọlọ́run dá ìmọ́lẹ̀ rárá pàápàá arípòkù kan ló kọ́kọ́ wà ṣùgbọ́n sọ pé ó wá pàṣẹ ó ní kí ìmọ́lẹ̀ tó wà pé tá a bá ṣe ọlọ́run ti fún wa láṣẹ gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ ló yẹ káwa náà lè sọ pé báyìí la ṣe fẹ́ tó níwọ̀n gbà tí kò tó bá ti jẹ́ pé kì í ṣe nǹkan tó bí ọlọ́run nínú hmm. tá a bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká àti àyídà wa kátà tá a bá tẹ̀ rú pé ọmọ yìí di dọ́là látọ̀run ìlera obìnrin yẹn gan kọ́ hmm. láti máa ro oyún kò ṣe nǹkan tó rọrùn púpọ̀ tí obìnrin bá máa gbé oyún fún oṣù mẹ́ta àbí tiẹ̀ máa ń sọ ní káwọn ọkùnrin máa bá gbé tó oṣù mẹ́ta àkọ́kọ́ hmm. torí oṣù mẹ́ta yẹn fún ẹlòmíì báyìí ó lè má lè ṣe nǹkan kan ẹlòmíì òye máa kọ ẹlòmíì a máa tutọ́ ẹlòmíì ò ní lè jẹun ẹlòmíì tó bá ṣe ń jẹun yẹn tó báyìí la máa bì oríṣiríṣi nǹkan ló máa ń ṣe obìnrin ní àsìkò yẹn ká mú yẹn kúrò ńbẹ̀ nígbà tó wá tún máa bímọ náà gan tó bá tún di ọjọ́ ìkúnlẹ̀ kó ṣe gbogbo ẹlòmíì kó ṣe gbogbo apò ẹlòmíì ló lè gba ọmọ láti jáde ìmí wọn láti la inú ẹ̀ ni hmm. àwọn dókítà sọ pé bí a ṣe lanú ẹ̀ yìí o jẹ́ kó tó bí ọdún mẹ́ta sí mẹ́rin kó tó tún súnmọ́ kó tó tún súnmọ́ máa lóyún mi o ó lè máa súnmọ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ ní oyún o ẹ má jẹ́ ẹ má wá ṣe wá ṣe ìdáàbòbò fún un ní àkókò yẹn pé kí o má di oyún bá tiẹ̀ súnmọ́ ọkọ ẹ̀ torí ìlera obìnrin yìí ni pé kí wọ́n ti máa fi máa padà gbé ní oyún á lè tún ní agbára àti okun láti gbé ọmọ míì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọ̀ mọ́ tó jẹ́ pé tábà ti rò pé òkè ọmọ yìí kó wá látọ̀run wọn kó dollars mọ́ bẹ́ẹ̀ náà kó euro dání náà kó pound sterling náà sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìlera obìnrin yẹn gan ó ṣe pàtàkì torí ẹ̀jẹ̀ tó ẹlòmíì máa ń dà ní kò sí ẹṣẹ́ ìlú gbogbo ọmọ pàápàá gbàdúrà pé àwọn Yorùbá àwọn Yorùbá tẹ máa ń sọ nǹkan kan wọ́n ní àkínkọmọfọlọmọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn Yorùbá tó sọ pé àkíkọ ọmọ fọwọ́lọ́mọ náà náà tún sọ pé ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n tẹ̀sí wọ́n sọ̀kan náà wọ́n ní wọ́n ní ọmọ ò láyọ̀lé ẹni ọmọ bá sin òun náà ló bímọ láyé ìgbà tí wọ́n sọ pé ọmọ ò láyọ̀lé ẹni ọmọ sin ló bímọ yìí àti hmm. pé kò tí ì fi bẹ́ẹ̀ sí ètò ìlera tó já gara lọ́dún náà lọ ọkùnrin kan ó lè níyàwó márùn ó lè níyàwó mẹ́jọ wọ́n wá bí ọmọ jọ rẹpẹtẹ ṣùgbọ́n torí nǹkan gbòógì táwọn bàbá wa fi ń ṣe láì gbà yìí ni pé wọ́n ní oko tí wọ́n dáko lọ rẹpẹtẹ tó jẹ́ pé wọ́n á kó àwọn ọmọ àtìyàwó wọn yẹn síbẹ̀ so ọ̀rọ̀ oúnjẹ dẹ̀ ti kúrò mbẹ̀ nìyẹn wọ́n tó oúnjẹ bá dẹ̀ ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ṣẹ́ pẹ́rẹ́ yìí tó kù kékeré ni. àwọn tí wọ́n ń fetí sílẹ̀ sí àwọn àníkẹ́ má gbọ́ ohun tí àwọn àlùfáà àlùfáà ìjọ yín ń wí ṣùgbọ́n ẹ fi ọpọlọ rìnrìn àjò ayé yín nígbà tó máa ní kẹ́ má fètò sọmọ bíbí ẹ ṣáà máa bí wọn lọ nígbà tẹ́ bá bí wọn tán ṣé àlùfáà ìjọ yín yẹn ṣóun ló máa gbé owó lẹ̀ tẹ́ máa fi tọ́jú ọmọ. àlùfáà gan òbí ju eh, mẹ́ta mẹ́rin lọ ó tẹ̀ wá pọ̀ ju mẹ́rin ṣùgbọ́n láyé ibi táyé tẹ̀ dẹ̀ wá wà sí bíyẹn bá rọ bíyẹn bá bí mẹ́rin gan kódà ó yẹ kán ṣe sàdánkátà fún <laughs> nítorí pé owó olé owó olé ló fẹ́ sọ ni àbí owó sọ́kó léèwé hmm. àbí pé mọ́mì wọ́n ní amúkiní wá báyìí wọ́n ní kamúkiní báyìí wá. káti ẹ̀ tó dé bẹ́ẹ̀ gan kọ́ owó owó ìbọ̀dí fọ́mọ tààrà ni owó pọ́kú ó ti di gọbọ ẹ̀ ń sìn. ó rẹpẹtẹ wọ eléyìí gan ló máa tẹ̀ kọ́kọ́ kọ́ àwọn yẹ wo ambo ambo ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ sì pọ̀ ààrẹ nígbẹ́ tún máa kẹ́tò náà. station with the best, best, best, best music best music I love the music, I music. best music BCB radio. forget tomorrow olúwa ló fún ẹ o ìwọ náà kọ o. ìwọ náà lọ ìwọ náà kọ. àjẹpákó ni wá pẹ̀lẹ́ ọmọ lówó wá sọlé ayé ò dà wá má yìí lọ bàbá mà ló ń ṣe ìwọ náà kọ o. ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ lètò ah, <laughs> láìdé mo ń wojú aago báyìí yóò dẹ̀ ń ṣe. Eh, aago ti àbí àròjọ́ musolókun. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ wa ní UK à ń rọ́wọ́ yín o ẹ̀yin tẹ̀ wá ní Germany àwọn ti France mo ń gbúrò yín ẹ ṣe gan wọ́n làwọn ń gbìyànjú àti pè ṣùgbọ́n ó dà pé kò kò wọlé lórí ètò bó ṣe ń lọ lètò èmi àti láìdé lájọ wà lórí ètò yìí tá à ń tá à ń fi ọ̀rọ̀ jómi sọ̀rọ̀ tájọ́ fọ̀túnṣe tá à ń fòsì ṣe tájọ́. ẹ rántí pé lẹ́yìn tá a bá parí ètò yìí gbogbo ètò wa máa máa bẹ̀rẹ̀ sí lọ sórí ẹ̀rọ alátagbà ẹ̀yin tẹ́ bá bá wa pín lórí ètò bóyá ẹ wà lẹ́nu iṣẹ́ ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tẹ́ ẹ lè fi sí BCP radio ẹ gbọ́ lórí backstagestory.tv www.backstagestory.tv ẹ gbọ́ ètò yẹn forward slash podcast ó máa wà ń bẹ̀ gbogbo ètò wa lórí BCP radio máa máa lọ sí orí backstagestory.tv tẹ́ bá dẹ̀ nílò ẹni tẹ́ ẹ fẹ́ pè ẹ fẹ́ pè wá fún alága àdúrà alága àjókòó ẹ fẹ́ ká bá yín fi ètò yín bóyá ń ṣe ìpàdé tẹkàn fẹ́ ká bá yín ṣe ká gbé lárugẹ ká bá yín kó lárinrin kó má kàn rí rọgbọdì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ká bá yín darí ayẹyẹ yín gbogbo ẹ̀ pátápátá kó dùn kó gún régé kó dùn kó plus two three four eight zero six two five five three nine seven one. Eh, ẹ̀yin tẹ̀lé fẹ́ pè wọlé a sì ń retí ìpè yín o ètò ìfi ètò sí ọmọ bíbí là ń sọ hmm. lónìí ká tó kẹ́sẹ̀ tó ń lẹ̀ Eh, kí ni ohun tó lérò pé eh, ó yẹ káwọn aráàlú ṣe. gẹ́gẹ́ bí obìnrin pàápàá jùlọ gẹ́gẹ́ bí obìnrin àti fún gbogbo àwa obìnrin pátá tó ráwa gan la nílera àwa la mọ̀ pé báyìí ló ṣe ń ṣe wá hmm. tí bàbá bá ti ṣe nǹkan tó máa ṣe tán tó ẹ eh, oh, oh, my dear sorry dẹ̀ ló kù ọlọ́run ní ara ní rí sorry ibi àwọn afúnra la mọ̀ bó ara wa ṣe rí ẹ jọ̀ọ́ èmi mo gẹ́gẹ́ mo sọ fún alẹ́ kan mo sọ pé èmi rí i pé àǹfààní tó pọ̀ nínú ìfòtẹ́sọ́mọ bí ó pọ̀ ju àléébù tó wà ń bẹ̀ lọ hmm. àléébù kan ṣoṣo tí mo lè sọ pé yóò wà ń bẹ̀ náà ni wípé èèyàn lè lọ ṣe ìfòtẹ́sọ́mọ bíbí mi tó jẹ́ pé kò ní báyọ̀ lára mu hmm. ṣùgbọ́n èyí tẹ́ bá fi ṣerú nǹkan bẹ́ẹ̀ tó fi di pé á di pé kò ní báyìí lára mu ó ṣe kókó tó àwọn tó nímọ̀ lọ tẹ́ bá tó àwọn dókítà lọ tó sọ pé wọ́n á wo ẹ̀jẹ̀ wọ́n á wo omi ara ẹ̀ wọ́n á wo bó ṣe rí obìnrin wa mọ̀ èyí tó máa bá ẹ lára mu tí ò ní fún ẹ ní wàhálà kankan hmm. tó bá tiẹ̀ kó máa rọrùn tá a bá lè ṣe bẹ́ẹ̀ tá a gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tá a bí àgbádùn wọn àárẹ̀ mi àárẹ̀ mi àárẹ̀ mi sọ̀wọ́ àwa fúnra pàápàá torí pé mi gúgùn ló ń sọ̀yà lágbára ìdùbàrẹ̀ gbogbo abẹ́ àwọn pátá la máa jèrè àwọn ọmọ wa àtàwọn ọkùnrin náà tọ́ra ọkùnrin ti ń jẹ́ lọ́sàn-án wò pé a ah, ah, ṣáà ọkùnrin. ẹ mọ tí ẹ fẹ́ mẹ́nu lọ bẹ ni àwọn adájọkùnrin náà <laughs> ẹ jẹ́ ká fi ètò sí gbogbo kíní omi ń lọ omi ń lọ ẹ̀jẹ̀ ni kò ń ṣe gbogbo ibi tá torí ihò náà ni kádẹ máa ti orí bọ̀ ihò míì ń gbéyàn mi téyàn ń bọ́ ta nù o kẹ́dẹ̀ rántí pé ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ tó jù láti gbowó lẹ̀ so ẹ fètò sí i ẹ fètò sí i ẹ lo rọ́bà dáàbòbò torí nígbà míì àwọn obìnrin wa yìí náà wọ́n ní ọgbọ́n àrékèrèké nínú wọ́n máa tan ọkùnrin yẹn títí tó máa fi ṣe é tó máa fi tó máa fi di gòbe tó bá di gòbe tán wọ́n ní ẹ ṣé mo dá ṣe ni. <laughs> ẹ má jẹ́ ó di gòbe o ah. ẹ lágbára Èdùmàrè àníṣọ́ra wa nu àníṣẹ̀mí ara wa nu o ilé wa ò dẹ̀ ní dàrú ẹ jọ̀ọ́ àtọkùnrin àtobìnrin yẹn jẹ́ ká jọ gbà á wò torí pé ẹnu ò ṣe bẹ́ orí olórí yẹn ṣe ń kọ́ lẹ́ẹ̀kan hmm. ẹnu kọ́ ni wọ́n fi ṣe ìwà gbẹ̀gbẹ́sẹ̀ ni wàá dẹ̀ gbéra dìde wàá dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe kó lè bàrí bó ṣe yẹ kó rí t tọmọ ọmọ lásìkò tá a wà yìí ìmọ̀ràn mi ni pé eh, bó bá ti ju méjì sí mẹ́ta lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run olódùmarè á ràn lọ́wọ́ ká lè rẹ́bi tọ́jú àwọn ọmọ wa lágbára ìdùmarè ọmọ náà á dẹ̀ dàgbà àwọn náà á dògbò ànífọ́jọ́ lọ́jọ́ làwọn ọmọ wa náà máa sin wá láṣẹ ìdùmarè. ẹ rántí pé ẹ̀dákẹ́dá èèyàn kéèyàn ẹnikẹ́ni níbikíbi tó bá lóun máa da odóbo odò asán òtúbáńtẹ́ lọ̀rọ̀ wọn máa ń já sí lórí ọ̀rọ̀ ayé wa lórí ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa asán lọ̀rọ̀ àwọn tó bá ń gbègbèsẹ̀ ibi lórí wa máa já sí a tún lọ à ń padà bọ̀ ọlọ́run tó mú wa tó ṣọ́ wa di àsìkò yìí á ṣọ́ wa di ọ̀sẹ̀ tó ń bọ̀ á ṣọ́ wa di ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ mi ò yí padà èmi lọmọ pupa bíi táyà ọkọ̀ Démọ́lá Sànyà Olú ẹ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ọláìdé Johnson lórúkọ tèmi káfíńrè pàdé láṣẹ Èdùmàrè. láyọ̀ o. station with the best, best, best, best, best music. Best music. I love the I music. Love the music. Best music. BCB Radio.